salamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo wa nílé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé pé ẹ mọ̀ kú òǹgbẹ o ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run àtòrí àjẹjẹ tán ọlọ́run kọ́mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín tí ẹ̀ ń wò wá nílé ojú tẹ̀ fi ń wò wá ò ní ń fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di hmm, gbogbo ń tẹ́nì kọ̀ọ̀kan wa tí à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa lóore ọlọ́run wọlé àánú ramadan tá a bọ́ sí yìí ọlọ́run ó ṣe fẹ́nì kọ̀ọ̀kan wa gbogbo wa náà láàṣọ rere ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọgbà lágbára ọlọ́run ọlọ́run ọgbà insha allah ta'ala àdúrà wọ́n gbà mo wá fàsìkò yìí náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa tí wọ́n so nígbọ̀rọ̀ wọ àwọn ìrun tí ẹ̀ ń wò yìí irun tẹ̀ wò tán yẹn àbá tó ń so nígbọ̀wẹ́ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn bàbá wa Dr. Ahmad Salahuddin ọlọ́mọ sábàánu wà pẹ̀lú wọn ọlànàbí lọ́dọ̀ aláṣẹ àtúndarí iléeṣẹ́ Standard Group Insurance Consultant Standard Insurance Consultant Limited ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlọ́run ẹni ọlọ́run lálá ilaha illallah ah, mo tún wá Hmm. ní kí n sọ fún wa gẹ́gẹ́ bá a ti mọ̀ pé lánàá gbogbo wa la wò ó eré oníṣe tá a gbé kalẹ̀ sẹ́rẹ́ àwọn eré yìí dojúmọ́ bẹ́ẹ̀ láàmọ̀ wò ó táwọn yóò fi tán tí wọ́n máa mú tí wọ́n máa mú ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wá nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ nu Ramadan nítorí àgbé kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀tá yọ wípé ọ̀pọ̀lọpọ̀ wáàsí la ti gbọ́ àti ka ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa rí i pé lásìkò tá a wà nílé yìí eh, àwọn èèyàn àti ẹlòmíì àti tèmọ́ relax ẹlòmíì lè gbọ́rọ̀ kó ti gbàgbé ṣùgbọ́n mi àbá wo ní eré oníṣe yóò mọ̀ rántí pé ah ìgbà tá a fa yẹn sọ báyìí ìgbà tí ẹnìyẹn wá sí báyìí ìgbà tí ẹnìyẹn wá sọ báyìí yóò mọ̀ rántí ìdí nìyẹn tá a tó fi gbé ẹ̀kọ́ wa tọdún yìí agbègbọ̀nà eré oníṣe yìí eré oníṣe tẹ́ ẹ máa wò yìí ní ìjẹta ẹ wò ó lánàá ẹ wò ó ìyẹn náà ló ti já gbé tòní náà wá láti pé ẹ lè bá àràǹfààní ń bẹ̀ bẹ́ẹ̀ ni wípé àwọn eré ẹ pè mí pé ah, èmi náà fẹ́ so onígbọ̀wọ́ ẹyọ kan mo fẹ́ so onígbọ̀wọ́ méjì mo fẹ́ so onígbọ̀wọ́ mẹ́ta márùn lèmi ò mú inṣàlá owó pọ́ọ́kú báyìí náà lẹ́ẹ̀ máa fi so onígbọ̀wọ́ ẹyọ kọ̀ọ̀kan lórí ètò yìí tí Ramadan ó fi tán kọ́lọ̀ ń dákun wọ́n ṣàṣe dáadáa fún wa wọ́n láti lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. a wà lọ sókè lọ́hùn nísìnyí a lọ wo eré oníṣe kan Ramadan tá a Ramadan. níta fẹ́ wò láàárọ̀ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo dáadáa tẹ́ bá wá wò dáadáa tán lẹ́yìn ètò tá a bá parí ètò yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lórí ntẹ́ ẹ wò ní láti sọ báwo ni ẹ̀kọ́ tẹ̀yin náà rí kọ́ ń bẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ rí kọ́ ń bẹ̀ lórí àwọn eré yìí kí lẹ̀kọ́ tẹ́ ẹ rí kọ́ ń bẹ̀ èèyàn ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ kọ́ mọ́ lẹ́kọ̀ọ́ nú kí lẹ̀kọ́ tẹ̀yin náà rí kọ́ ń bẹ̀ afẹ́kẹ́ tẹ̀ sí mi lórí ètò yìí tó bá ti a bá ti parí ètò ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú lórí ètò mo sọ fún wa pé lórí ètò yìí kan náà a máa láwọn àlejò oríṣiríṣi a máa gbà àwọn àfà a máa gbà àwọn akọrin tí wọ́n náà bá já kọrin àbọ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́nà Islam àbọ̀ jẹ́ àfà tí wọ́n náà fẹ́ wá sórí ètò pè mí bó ṣe rìn tó fi débí mo ṣe lálàyé fún ọ owó pọ́kú báyìí náà ní ọ̀nà ní ọ̀nà ẹ̀ láti fara rẹ hàn bólóòtọ́ ẹ mọ wá àṣìṣe gbogbo ayé sì fẹ́ gbọ́ wá sí yín opportunity ńlá nìyí fún yín láti wá sórí Orísun kẹ́ wá bá gbogbo ayé sọ̀rọ̀ gbogbo àrọ̀ tẹ́ fẹ́ máa sọnù mọ́sálásí yín tẹ́ ti rò pé rò ó jòkóhun tẹ́ àṣẹ tí ọ̀sán fà ní ẹ̀mọ́ lọ́dún yìí ẹ wá wá sórí Orísun kẹ́ wá dìlífà ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ lórí Orísun láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú márùn lórí Orísun èèyàn fifteen million ló máa gbọ́hùn yín ni wọ́n sì rí yín wò báyìí èèyàn fifteen million lẹ́yìn bá sọ̀rọ̀ yẹn mo ti jòkó fifteen million ni wọ́n ń wò mí torí gbogbo àgbáyé gbogbo áfíríkà náà ti ń wo orísun gbogbo nàìjíríà ní ń wo orísun mìíràn bá tún wá lọ sórí youtube gbogbo ètò tá à ń ṣe pátápátá tẹ bá lọ sórí ẹ sáà ti tẹ ramadan kareem on orísun gbogbo ẹ ló máa gbé wá fún yín lórí youtube tẹ máa tún rí wa wò gbogbo àwọn ètò wa ló dẹ̀ wá ń bẹ̀ ó ti wá ń bẹ̀ nu so mìíràn bá wá sórí orísun wàláì gbogbo ayé ló fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run ọgbà ẹ̀dọ́ ẹnìkọ̀ọ̀kan wa wò láti nábì lọ́dọ̀ ọlọ́run a lọ wo eré náà báyìí ṣùgbọ́n gbàtà bá padà dé láti ibi eré náà èmi àti àlejò mi tí mo ní lónìí sórí ètò àtàlálejò mi ọ̀hún ẹ fẹ́ mú tọ̀hún ìní ti sọ fún yín wọn lẹ́ni tá à ń gbéyàwó bọ̀ wá bá kí wọ́n ní kì í ṣe kọ́ gbọ́dọ̀ gárùn ẹ mọ̀ wulẹ̀ já gárùn pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà eto àtàlejò mi lájọ sórí ètò Yusuf ọba ọwọ́ àdúrà yín tẹ́ mọ̀ náà ni ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò hmm, mo rò pé wa ṣe fún wa lórí ètò tàárọ̀ yìí wọ́n sọ̀rọ̀ ń pa rírí oṣù bá a sì gbà fọ́lọ́run lórí àwọn ìmọ̀ tá à ní dára wa láàmú mọ́ ẹ wá àwọn tó ní mímọ̀ ń pẹ́ àwọn ìní mímọ̀ tiwọ̀ tẹ́ pé wọ́n mọ̀ nípa astrology àwọn tí wọ́n astrology and astronomy tí wọ́n mọ̀ nípa bá a ti ṣóǹkà everything wàhálà àwọn èèyàn mọ̀ hmm, àfa mi kan bẹ Sheikh Muhsin Ajagbe màá gbà wọn náà wá tí wọ́n wàá fọ́ wẹ́wẹ́ báwo ni wọ́n ṣe ń róṣù àwọn kan ni wọ́n ń calculate ti fi ń di calculation oṣù fi ń yọ gbogbo ìlàfà náà wà yanjú fún wa bí pẹ̀lú ògo ọlọ́ láìpẹ́ yìí máa gbé wọn wá sórí ètò yìí tẹ́ẹ̀mọ̀ ni tí a ń pè ní afa musin ajagbe ajagbe mọ́kẹ́fẹ̀rí ọlọ́run níjọ́ bàjẹ́ fún bàbá náà ìgbìyànjú wọn pọ̀ lórí ọ̀rọ̀ bá ti mọ balance oṣù yìí kọ́lọ́run dákun sábà fi sẹ́yìn wọn. ọ̀rọ̀ ní àwọn afáà tí wàá sọ yìí wọ́n á tún sọ̀rọ̀ fún wa lórí pé situation tá a wà nísìnyí tó di wípé gbogbo akájòkólé àlọ́ mọ́sálásí lọ kásámú mọ́ kọ́dà àlọ́ mọ́sálásí lọ kírun ojúmọ́ kò sí wáàsí ìta gbangba kò sí wàásí ìrọ̀lẹ́ mọ́ kò sí wàásí kì í ṣe pé kò sí í sí àmọ́ àkórẹ́ ẹni jọ máa ṣe kò yẹn ni ò ní sí so ìgbàláàyè wà fún ẹni tó bá fẹ́ ṣe wàásí ní mọ́ṣáláṣí ẹ fi spíkà síta táwọn ti tún wọn kọjá lọ kọjá bọ̀ ẹni ọba aládùúgbò wọn lè máa gbọ́hùn yín àmọ́ ìwà akọ àwọn èèyàn jọ ìyẹn ni wọ́n ní o mọ̀ sí mọ́ àmọ́ tẹ ẹni tí wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ kó ara jòkó báyìí kó microphone dání kí ẹ fi àyè kan lẹ̀ ń bí kẹni tí wọ́n jẹ́ náà sí wa ń bẹ̀ òun kẹfà àyè kan lẹ̀ ń bí ẹni tí ọmọ rọ́wà sí kó wọn wà ń bẹ̀rùn so kẹ́ fi àyè lẹ̀ náà ń pè ní social distance bẹ́ẹ̀ ni wọ́n ní ká ṣe ṣe ti àwẹ̀ ọdún yìí bọ́dún yìí ṣe gbànú ẹja fún bẹ́ẹ̀ wọ́n á ti kúlẹ̀dì hakin hakọ̀wù hakù tọdún yìí kó ti gbà nìyẹn ẹja fún bẹ́ẹ̀ ọlọ́run ó gbà lọ́wọ́ wa àníyàn lọ́lọ́run fẹ́ lò àníyàn wa lọ́lọ́run fẹ́ lò gbà tá à ń ṣe náà lápapọ̀ ẹlòmíín bẹ bí ti ń ṣe lápapọ̀ tó ọlọ́run ó gbà lọ́wọ́ tọ́lá níyàn ti fi ń ṣe àníyàn tí ò dáa ni àmọ́ ní ìsìtò ìyàwó adẹ́lẹ́ ẹ̀yọ yìí ọlọ́run ló wọ́n gbà torí pé kí ni àníyàn yín àníyàn tẹ́ bá fi ṣe ọlọ́run fẹ́ wò ọlọ́run ọgbà ọdọ ẹnìkọ̀ọ̀kan wa. nípa ọ̀rọ̀ béèrè wa àná <laughs> ní àná abéèrè ìbéèrè wípé kam adadu suwari lẹ́tí bil a ní mélòó náà ni atasbihat tó wà ní wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀ tí wọ́n ń pè ní musabahat àwọn súra kan náà ń pè ní musabahat méje ni wọ́n nú alukur'an ẹ lọ wò ó dáadáa pé àwọn súra tó pé sẹ́bì yusabihu subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn súra tó ní tẹ̀síbí tẹ̀síbí yẹn yusabihu lilayi ni o sabaha lilayi ni o sẹ̀bí sumọ̀rọ̀ bí kàlẹ́ àlá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ méje ni gbogbo wọn tá a béèrè nìyẹn kọ́dà àníkẹ́ ẹ̀ka ẹ̀kan sọ́yẹ tí wọ́n jẹ́ méje ni. ìbéèrè kejì abẹ́rẹ́ pé mahiya suratul lati fiha kisotul efki súrà wo lọ́lọ́run ti sọ̀rọ̀ ń pa hadithul efki hadithul efki àdìsí irọ́ tí wọ́n irọ́ kan táwọn mùnáfìkì Madina tí wọ́n pètè ẹ̀ pèrò ẹ̀ nígbà tí ànábì lọ sógun kan tó mú Aisha dání tí asọ̀tàn yẹn ní ànáfọwọ́ wọn bá ráńpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà ti mọ̀ ni tó mú Aisha gan tó fi dèrò ilé wọn tó fi da pé anabi anabi muhammad sallallahu alaihi wasallam oníka oníka ayisa yọ̀ǹda kó ká ayisa yọ̀ǹda fún un díẹ̀ kó lọ jòkó sílé wọn náà títí tọ́lọ́wọ́n fi dá sọ̀rọ̀ ni kọ́lọ́wọ́n tó wá dá sí i pé wọ́n máa parọ́ mọ́ ayisa ni ayisa ò rìnrìn tí wọ́n lórin yẹn o tinú ayisa wa dùn pé ọlọ́run wá ṣe tẹ́bírí àwọn ọ̀fọ̀ òun mọ́ níbi gbogbo táwọn yẹn lẹ́nu ẹ̀ gan tí wọ́n ti ń sọ nípa àwọn tinú bàbá rẹ̀ náà wá dùn abubakar inú ẹ̀ dùn kódà ó ṣe sàárà rẹ̀ inú ìyá ayisa dùn pé ọlọ́run dá sọ̀rọ̀ ọmọ àwọn ìbànújẹ́ àwọn wá dẹ̀rín ìbànújẹ́ àwọn wá dayọ̀ nínú súrátù nur ni ẹ lọ wọnú súrátù nur ẹ bá ń tàn ní bẹ̀ bẹ̀ lọ wà. ìbéèrè kẹta wọn á béèrè pé mani sahabiyu alladhi law wusina imanuhu fi kaffatin wa imanu li umma fi kaffatin la rajjaha imanuhu. ìbéèrè kẹta lọ báyìí pé ta ni náà tọ́já sí wípé ìmánì rẹ̀ tó nínú ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ tó nínú ọlọ́run tá a bá gbé sínú pẹ́rẹ́gì kan tá wá kó ìgbàgbọ́ gbogbo àwọn èèyàn gbogbo àlùmọ́ ànábì tó kù tá a kó sínú pẹ́rẹ́gì kan ìgbàgbọ́ ti ẹnìkan yóò sì tẹ̀wọ̀n ju ìgbàgbọ́ tó gbogbo àwọn tó kù lọ. a ní ta ni sàábì ọ̀hún ẹ mọ̀ Allahu Akbar àwọn kan tiẹ̀ gbá ná àwọn kan gbà. Hmm. sàábì náà ni Abubakar Abubakar Siddiku ni òun ni sàábì ọ̀hún torí kí ló fi rí bẹ́ẹ̀ ní táìmù tẹ́nìkan kan ò tí mà pa ànábì lànábì lòun ti gbà fún un níjọ́ tá ànábì gbọ́rọ̀ dé tó ní pé ọlọ́run mọ̀ rán mi ń ṣẹ́ sáyé ó ní mo gbà ó ní mo gbà bẹ́ẹ̀ pé ọlọ́run rán ọ ṣẹ́ sáyé kò béèrè pé kànábì ó fún wọn pé fi mùjísà hàn mí dára fún mi kí n rí jẹ́ kí n confam ọ̀rọ̀ rẹ yẹn jẹ́ n lọlé lọ́ọ́ rọ́ o Abubakar kì í lọlé lọ́ọ́ lẹ́yìn ìgbà tọ́pọ̀lọpọ̀ ọ̀rá mi ni anabi àmọ́ Abubakar ò béèrè àmì tó fi gba anabi gbọ́ ni wọ́n fi ní ìmánì tiẹ̀ lọ ga ju gbogbo àwọn ìmánì tó kù lọ so àwọn béèrè mẹ́ta ìlà béèrè ní ìbéèrè tàná pẹ̀lú ògùn Ọlọ́run Allah á pè ẹni tí ìbéèrè rẹ̀ tí ó wọlé á pè láìpẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run bá a ṣe fẹ́ ṣe lọ́dún yìí ni wípé gẹ́gẹ́ bí àsìkò tá a ní àti bí nǹkan ṣe rí àwọn tán bá ti gbà béèrè wa lọ́jọ́ kọ̀ọ̀kan á máa pè wọ́n tán bá ti ń pè mí márùn-ún àbí mẹ́fà láwa á ṣètò bí ẹ̀bùn wọn ṣe tẹ̀ wọ́n lọ́wọ́ kọ́lọ́n dákun mọ́sà fún wa ṣe kọ́lọ́n wọn gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ máa fún wa lẹ́bùn náà à ń retí ẹ̀bùn yín o ọlọ́run ó ṣe dáadáa fún wa. ìbéèrè tòní wá ní ẹmú báyìí o ìbéèrè tòní rèé o ìbéèrè àkọ́kọ́ lónìí òun náà ni wípé ma ismu ti nàbí yìí lẹ́tí fi bẹ́ẹ̀ tìyà. kí lórúkọ ìyàwó ànábì tá ànábì kú sínú yàrá ẹ̀ ìyàwó ànábì tá ànábì kú sínú ilé tiẹ̀ kí lórúkọ ẹ̀ tó yẹ pé inú ilé ẹ̀ inú yàrá ẹ̀ lànábì kú sí kí lórúkọ ìyàwó ànábì ọ̀hún. ìbéèrè kejì mọ̀nìhùwà akhu musa alayhi salam talọ́mọ ìyá musa tọ́tara musa soríire kí lórúkọ ẹ̀ very simple question. ìbéèrè lẹ́kẹta àtiwálò nasi anakan yawmal qiyamati àwọn àwo lànàbì sọ pé tó bá dijọ́ gbọ́dọ̀ kíámọ̀ ọrùn wọn ó gùn ju gbogbo àwọn tó kù lọ níjọ́ gbọ́dọ̀ kíámọ̀ tó pé bá ti yọ báyìí ẹ ti ra àwọn àwọn ni wọ́n ga jù láàrin àwọn èèyàn láàrin àwọn èèyàn báyìí níjọ́ gbọ́dọ̀ kíámọ̀ ànábì dakọ pé àwọn kan ọrùn wọn ó yọ sókè ju àwọn tó kù lọ níjọ́ gbọ́dọ̀ kíámọ̀ nígbà tí gbogbo yẹn bá wà lẹ́fù kan náà àmọ́ ọrùn tí wọ́n text and 070 260-2603 070-260-2603 ibẹ̀ ni kẹ́ ẹ dáhùn ánsà yín sí. ṣùgbọ́n fàǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá wa fẹ́ sonígbọ̀wé ètò wa àbẹ́ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí bí ẹ̀yin náà ṣe fẹ́ darapọ̀ mẹ́tò yìí tẹ́ ẹ fẹ́ fún wa lẹ́bùn ẹ pè mí sọ̀rọ̀ ọ̀dọ̀bani sọ̀rọ̀ yìí 080-230-55086 080-230-55086 kó tó di pé àmọ́ lọ láàárọ̀ yìí a ní láti dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tì wá tí gbogbo ètò yìí fi dáa báyìí tó fi dùn báyìí bẹ̀rẹ̀ láti rí ọ̀gá àgbà ẹni tó ní iléeṣẹ́ olórí oko bámbàm tí wọ́n ní iléeṣẹ́ tá a wà yìí bàbá wa Fẹ́mi Adéríbigbé ọlọ́run níjọ́ bàjẹ́ fún bàbá náà ọlọ́run Muhammad lọ́dọ̀ gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún yín ọlọ́run ní sọ̀kò bànújẹ́ síbẹ̀ o àdúrà yín ọgbà o ọlọ́run ọba àdúró tì yín o ìfẹ́ tẹ ní sí wa tẹ ní sí Islam lára wa ọlọ́run wọlá àfẹ́ náà ọlọ́run bá fi dá yín láre ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run àkí ọ̀gá wa Mr. Seyi Adéríbigbé tí wọ́n wà nídìí ètò gbogbo ẹ̀ ṣe ń dọ ṣe ń dán bí ṣe ń dùn bí owó ṣe ń wọlé gbogbo ẹ̀ ṣe ń hẹ́n àwọn náà wà nídìí ètò bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàbá dúró tẹ̀yìn náà o ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mo á kí bàbá mi pàtàkì bàbá dáadáa alhaji dr ahmed ọlani salahudeen tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ standard insurance consultant limited tọ́ka rẹ̀ sí nọ́mbà thirty three victoria arobieke street off admiralty way ní lekki phase one lọ́hùn-ún lájà ọlọ́run mọ́sàbá dúró tì bàbá ọlọ́run bá wa pẹ̀lú yín o àpàdà síbú àpàdà síbú ọlọ́run níjọ tọ́ sí yín láéláé mú alhaji wa kasim àríyọ junaid eh, tí wọ́n ní a máa fi ṣàdúrà fún bàbá tó bí àwọn alhaji wa muhibu din junaid decency kọ́lọ́ mọ́sá bá wa kẹ́ bàbá náà kọ́ bá wa foríjì wọn kọ́ bá wa yáfi wọn alájà kudrat kọ́lé towó apàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà group akínyìn púpọ̀ o ọlọ́run bá dúró tìyàn alájà junaid àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín alájà rọ́díà oníbipẹ́ rájí ìyásúná wa nínú ilé ọwọ́ àdúrà dáwà group àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́run bá fún yín o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run gbàlá yẹ wà fún wọn tó bá fẹ́ darapọ̀ mọ́ ọwọ́ àdúrà dáwà group kó o pè sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí mo wílẹ̀ kan zero eight zero two three zero five five zero eight six nínú ẹ̀ a máa dára alẹ́kọ̀ọ́ àǹkọ́ra alẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni orúkọ mi yìí alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ ìpàdé tún di ní ìdájí ọ̀la mọ́jọ̀sán o ẹ̀ tètè já lọ kásùbà mọ́ asàlám wáyé lálẹ́kọ̀ọ́.